àbí aláwọ̀ ibi lókọ́lọ́ àwọn tí mú à èyí sì dédé parí oṣù yá máa gbà láti ojújú àmásíkọ́lọ́ state government lọ́wọ́ lókòlókò máa ti máa gbára láti oṣù máa èmi ni ti jó aya 44 aya kote ko lai ulla na bi karatu le goji ma ne gala de Allah wa di darbar olu fiti يخبر تعالى عن ثمود عن ثمود وما كان من أمرها مع نبيها صالح صالح الله أتولك لولا من ثمود alùpùpù lèpa níbi wọn níbi sọ́ọ̀lẹ̀ àlẹ́bí sọ́lá gbàkọ́jọ́ pọ̀ ṣẹ́rọ́má kí wá dúnmọ́ ọ̀dọ́ máa kọ́ ọ̀nà òṣèbọ ìkọ́ọ̀nà òde kọ́ọ̀nà ògbógi yóò pàdó wáyánà ìgbélé kí máa yàn máa dàbí abọ́jọ́ kí wá dúnmọ́ ọ̀dọ́ rẹ̀ yá níbi sùlẹ̀ máa ń àìrùn gbọ́ ọkọ̀ yìí náà alki tsɔwla ŋu ki damɔnɛ ɔdɔ wa le bɔdzɔ onobla adzɔ wele kida eki dzɔmɔ agbadi ne ɔdzɔ wọn lɛ wọn akɔ nga ŋɔwɔ yi ɛnɛ mu nɛ dɛ wọn ta ne ti fɔɔri ale yi fɛlɛ mɛga kɔlu wòlɛ ŋu dɛ mɛ golo kan kɔ abo eki dɛ du ta ne bi atɔlɔ lɔ alɛ sɛlɛm da yɛ dɔn mu wa nabi to yake wa du da gaskiya kada na mu ne kola yake kamu ne yi to wa jani jo du no iya nabi suleiman na ku iya nabi musa bi fir'auna ya gom iya nabi suleiman ya gom iya nabi anabi abinna salih so salihu salih gbogbo àpòmọ́ odó bá àpò àkọ́ṣálẹ́wò yìí ṣọ̀ṣálẹ́wò yìí ọmọ odó ìmọ̀mẹ́lẹ̀ ọmọmẹ́lẹ̀ fún ọpàbẹ́yàn lórí ọpapó ọ̀ṣálẹ́wò ṣọ̀ṣálẹ́wò sọ́ọ̀lẹ̀ ọmọmẹ́lẹ̀ tí kò náà kọ́ máa dúró ọ̀ṣálẹ́wò máa jẹ́ náà ẹnìkì nodú lẹ́tà màdúró mẹ́rin lẹ́dẹ̀ wọ̀lẹ̀kọ́ ní arọ́sọ̀nà ilẹ̀ sẹ̀múdá gẹ̀ẹ́sì àti kúṣẹ́rọ̀bọ̀ lọ́pọ̀ àmì sẹ̀múd àkọ́ọ̀gùn sọ́ọ̀lì ha ọmọ iye màdọ́kí sọ́ọ̀lì ọ̀làdì àyàkà ọmọdẹ̀ àkọ́ṣẹ́rú kíkà náà bọ́ǹkà kí ni yìí ani ibudu lọ́wọ́ mẹ gbóyé má lọ́wọ́ kú mẹ rárẹ̀ wọn ààrẹ mẹ́mẹ́ mú wòtí dúrọ́ gbogbo ewu tẹ́ mẹ́má rẹ̀ wòtí dúrọ́ bàmú orí ewá tẹ́ mẹ́má rẹ̀ rẹ̀ bó pàyẹ́ tẹ́yìn dùgbò bá ma ṣáta tẹ́ mẹ́mú dùgbò tẹ́yìn àtẹ́nù pàyẹ́ gbogbo kúta tẹ́ ṣojú kí mú gbogbo ọjọ́ kéèté ń mẹ́bí tọ́jọ́ rẹ̀ mẹ́ ọ̀là kì ní ń mọ́ ìrẹ̀ ọ̀là ìhà ìbíẹ́nẹ mẹ́ mẹ́má rẹ̀ mẹ́dógú kí mú tọ́jọ́ kéèté mẹ́ra wọn ní ṣe bọ́ọ̀là yìí ń dàbíẹ́nẹ dánú bọ̀tọ̀ ọ̀là lẹ́yìn ìyá kírètì té o dákùnmọ̀ àyà máa mú dámọ́ ọya méjì ń bó kà níbi sọ́ọ̀lì wájú tẹ́rọmá ó ṣe yẹ́rú mẹ́wìn ewò mú dúdú olùbìsí tẹ́nì tààkà ọmọ ìgbèrè ewò mú dámọ́ méjì ọmọ ọya méjì kò má jẹ́ ìyà màjẹ́ nítorí gidi ìwọ̀n kó tẹ́ arọ́ kó tí yẹ o ìwọ̀n àtàkọ̀ dẹ́nu tí lé kí wọ́n ti dẹ́ àmọ́ níwọ̀n dókè adẹ́ wẹ́kẹ̀ náà kiri yẹ́kẹ́dẹ́ ò gbé ti sẹ́nà kọ̀ọ̀kọ̀ àbẹ́gì àkó ọ̀làbí tó aléwò ká tọ́lá gẹ̀tíà ìdúpẹ́pẹ́ máa rí rẹ̀ ẹgbàrú ikójá nìyẹn mú múnẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ mú múnẹ̀ ẹbọ igọ́ máa gọ́ mọ̀ mú mi gọ́ iye o máa ma ọ̀nà àwọn ẹlẹ́bí mú lọ́jọ́ kéte máa gbóyí mọ́ dị ẹ̀jẹ̀ tó àlẹ́ sí náà ọ̀lọ̀ mẹ̀mẹ̀rẹ̀ dẹ̀ fálẹ̀ òkọlẹ̀ ìyẹ́gbọ́ máa wa mbóka ga Ama amẹ́mẹ́ kẹ́ẹ́dọ̀ kàmẹ́ kẹ́kẹ́ẹ́dẹ́ yìí ìyá mà ní irí iye ẹlẹ́mà mẹ́ta yá ni àti fóònù ẹ̀hún ìṣòro gbélé kàmẹ́ títà ti màmàmà ẹ̀dẹ̀ ọ̀rọ̀ kagbágbá mi ni ẹ̀mú wa ju ètò ọ̀kadọ́ wa kàtẹ́ lẹ́ẹ̀mà yọ̀bẹ̀ ní jẹ́mu wa yọ̀gẹ́ là má tẹ̀lé bọ́n àmàkọ̀ ọmọdún kẹ́ adé ọmọ máa kẹ́ ayé àlèbí tọ́ọ̀lì ilẹ̀ tọ́mí mẹ́mọ́dọ́mọ́ ìgẹ̀ ọmọ ìlú ọdún jẹmọ́tọ́mọ́ ìwò ní kẹ́yàkà kẹ́yà kí tọ́ọ̀lì ṣùgbì àmọ́ ohun lódù fẹ́lẹ́wò jẹ́ ìyà tó ní gbọ́lẹ̀ ṣe ọkọ̀ wọn pọ̀ èkìtọ́ mọ́mí tí yíò yẹ́ mẹ́yìn ẹ̀dọ̀ ń dà wọ́n máa yára rẹ̀ wọn múnẹ̀ wọn òdè múnẹ̀ lòdì ọjọ́ ilẹ̀ ànàlà ẹ̀rọ ọjọ́ yìí wọn bójúmọ́jọ́ yìí ilẹ̀ kéèté ohun àmúdàkàyà yìí ogun kó tí ẹwọ múdòbùlú tẹ́ abẹ́wò àmúdòbùlú kò lè dì sí ìyá yìí ń amma tene kuma dabi yake leben ku be he wa ngajun o ngane mi salih o mo tene kanu bo mama ga gaskiya me bola ki kanwa قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون ẹgbà kò dọ́wà kì í dúgbà وينك واجي bá pẹ́nà kì wá jù sọ yọrùmá kì má jẹ́ mara bá ma mara bá má gẹ̀ ní kì mú ma tí ní kó bú ma ó lẹ́wọ̀n àníbì àníbì sọ́ọ̀dẹ̀ ó lẹ́wọ̀n sí ní ìyẹn ni àkọ́ omi dọ́gbọ́ta kò jẹ́ ní kọ́gọ́ yìí dọ́gbọ́ kìwé àyà 75 to 76 ó jẹ́ ka níbi مي قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم هنا كل جمع سنة إذا هم فريقان يختصمون عليه fasara òǹṣàlì màṣẹ kìdé ìṣúra kìdé mẹgbọ mẹgbọ kìdé kọ́ọ̀nà lẹ́mẹ̀lẹ́ olùlẹ́sìnà sàgbẹ́rù táàkà máa jọ ẹ́ a máa bẹ jú gùjàgùjà kìdí èrò alẹ́sìnà sàgbẹ́rù èrò rúgbé kì kémi kọ́ọ̀mì máa kàlẹ́ lẹ́sìnà sọ̀dẹ̀ìfò máa yà lẹ́dọ́wà قال الملأ الذين استكبروا من قومه الذين استضعفوا لمن آمن لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون يعتصمون ما سنة المجلة قال قال لا لا وفي سورة الأعراف من أيها تبعوا نبارك ما يبقى إكما بلو يونده قال الملاك الذين استكبروا من قومه àbẹ́kẹsà mẹ́lẹ́lẹ́lẹ́ ihewò a máa yọ ihewò alẹ́bínà sàgbàrú bẹ́ẹ̀kì tí ó yẹ gbìtì min kọ́ mi pé owó ya níbi ṣùháì máa kà lẹ́lẹ́bínà tòbìrìkú máa kà ń bẹ́ẹ̀kì máa hù má gbẹ̀gbò kàkúmá tẹnu tó èyí mà ní lẹ́mẹ́nà mínú ń bẹ́ẹ̀kì di mbiyo kijwa kaumade atalemuna anna saliha mursilun min rabbi aide ame ameuma jana ameidema kati salih ilei onu tengi teku gojong aje mijo ro esali okikwano roka gbam ki ohun ye omudo nisọ ọjọ́ mẹ́ta kuma ẹ̀jẹ̀ kò ń jẹ́nà mẹ́jẹ́ náà mẹ́mà kí tó wà lè kéré yìí ẹ̀ẹ́nà kọjọ́ kọ́ jẹ́nì ti kú kọjọ́ ń tí ó ń kà mẹ́mà gbọ́n mẹ́mà tẹ́lẹ̀ òbí bá iná bí ma kọ̀rọ̀ sílẹ̀ bí i mìíràn ẹ̀yìn ó àbẹ́kì sàmẹ́nà gbòyà kàmá mo nà yí dẹ̀ àmẹ́ na ó ṣẹ́dúkú síwájú náà àtẹ̀dùkẹ́dọ̀ náà oníṣọ́ ọjọ́ ìtì àmọ́ yẹn àwọn alẹ́ bọ́ ọ̀làjẹ́ aka ìmáṣe oníṣọ́ ọjọ́ ìnẹ̀nẹ̀ dókè àdọ̀lọ́ gẹ́lẹ̀ kọ́ alú yẹn àwọn agbọ̀là takudé gómìnà mahmuda ọ̀lẹ́lẹ́bí na takbaru mbeki akek ma yojine mama ne oyi mahmuda inna bilẹ̀bí amantum bihi kafirun awafa ẹni kàmẹ́dì ìmánì mú akọ̀kọ́ nílẹ̀ ibi sọ́rọ̀tì àárọ̀ ayà 75-76 ìgbé lẹ́mà níbi sọ́lẹ́wà káwọn máa kí ni yẹ́ káwọn mi ò ti gbọ́ kàkàtí wà dẹ́mi àbájọ́ yẹ́ káwọn mi ó àmì ẹ̀bómi lima tẹ̀sàkìlúnà bí fẹ́yí àti kọbílà hasana a anagbókò kọ́ máa wú ó yẹ ọkọ̀ ìtẹ̀rọ̀ yẹ àwú mi lóyò ọkọ̀ kì ló tà wú iye wọ́n yá mú kò ìṣubú ìyànà kókó mọ̀ máa nàbórí kọ́kọ́ yà wú mẹ́tẹ̀ẹ́ ẹ̀bí ẹni kò máa kà ó mẹ́ ṣe kọ́lá mọ́lá ní ìmúdi mẹ́ ó yẹ ṣẹ̀bí ẹni kò kà ẹni èkì wọ́n wá kà ó mẹ́ kí wọ́n mú dùn mẹ́ kó gbọ́n lima tastajiluna bil sayyi'ati abi le ti jam bibi ne na yu na jado ho to me ola ko bele hasana do ba me ni yeyo yeyo mo ju aduru le da na enyo ta di ye bi ni ma ma tàbí àgọ́ pàbànà ẹ̀hùn kùmẹ̀ẹ́dọ̀ ọ̀họ̀ ìyúdọ̀ yóò mẹ́rẹ́ yìí ẹ̀hùn tí kìí àkàbálẹ̀ ọgbàkíwá kọlà inú máa agbáàlẹ̀ kámtẹ̀mẹ́rọ́jọ́ àti owó ọ̀làdọ̀rọ̀ ọjọ́ kàtẹ́tẹ́ yìí jẹun ojú àdúgbàdà mú wa ìgbà ọ̀nà kàálẹ̀ kàání gáwàrà dẹ́kì mọ́ọ̀nà lẹ́dùn mọ́wákì ọjọ́ jẹ́ gbégbà ayọ́lálẹ́ àtẹ̀rẹ́dì kàá ti tó bá

kọ́bùlà lásánà abílẹ̀bìtà kàyàn ọjọ́ mẹ́rìnájú kọkàyàn lẹ́pẹ́ wọ́n dọ̀gbá ní ìgbàwárẹ̀ tí ní kó ọjọ́ pé yí omi ọjọ́ tó dábálẹ̀ ní ẹni lẹ́wọ̀lá تستغفرون الله لا تستغفرون الله لعلكم ترحمون إن أقول أولا تيوما أولا

لولا يوشي ممرة نكي تستغفرون ربكم كيجي غاورا ميتني تبوجو ما قال ماما ناكوجون أتي بوجو أما مانجا مميكا ديومين gbogbo yàpá níbi ìwúrú adẹ́yìn ojú ẹ̀múdó padà wọ́n àti abílẹ̀ jùmọ́ àtọ́gẹ́lẹ́mẹ̀ẹ́ka ìjúdọ́jọ́mẹ́ lẹ́ alẹ́kùn tó rẹ̀ mú iye dọ́gẹ́lẹ́ kí yẹ ọmọ ẹgbẹ́ ní yóò mi ọjọ́ ọ̀la ẹ̀dì kan wọ́n yà ọ̀la abẹ́dọ̀ rẹ̀ ọ̀la abẹ́dọ̀ kó tọ̀gbọ́ làkà máa wọ́n dúró máa bá يهتدون ومن وشي وشي ومن وشي ya bukari ọgọ́ ma ọya ni ẹ ní ilẹ̀ ọya mọ́ gálẹ́pà fún mátẹ́mà ó nẹ̀ máa kọ̀gà ní ìjẹ́gbọ́n máa kí wóró ìjẹ́gbọ́n wọ́n àyí na àmúdí náà ewu wáyé àtẹ́yọ́ ìnáyí ewu wáyé àtẹ́yọ́ kanáfẹ́ ẹ̀mẹ́yẹ na lọ́wọ́ ẹ̀tẹ̀lẹ̀ ní ọrùgọ̀gà ní ma kọ́ alùpẹ̀mà ìlódẹ́mọ̀ gbúgbà ìjẹ́gbọ́míjà nìlú okùn wọ́n jẹ́ àdínà ìkókù ní ìtàdí pẹ́kápẹ́kápẹ́ká lóòmùnùmù náà lè ìkókù lẹ́pọ̀ odò mẹ́gbà àtàà ẹ̀yìn odú ma yóò odu ma wọ́n sì ya n'ebi kaba

ọ̀gá ní ẹnàgùdé yà mẹ́ẹ̀jòjò ọ̀gá ní ọ̀dà àgbáyà mẹ́ẹ̀jòjò ọ̀gá ní ẹ̀yẹmáyà mẹ́ẹ̀jòjò ọ̀gá ní ọ̀gbọ̀gẹ́yà mẹ́tọ́gbàjọ́ yọ́yọ́ sẹ́wọ́n ìtúgbó mákọ̀kọ̀ àtúwáyé ọkọ̀ alótúwò mákọ̀wáyé ìta nígbẹ̀yà gbẹ̀nà àdúrà náà ìta ọlọ́kaníbi ìsọ́lẹ̀ òkàwáì amẹ́gbẹ̀mẹ́gbọ́ ìnẹ̀gẹ́ ní ewu mẹ́ tọ́mẹ́gbìrì jọ ìdà mẹ́gbọ́ làkíkọ́ alọ́ àbó yìí ọlú mbóhùnmúmúdá tọ̀yọ́rọ́náfíkà ó ti àmúwa lọ́lẹ́ ó ti wẹ́bá ẹnu ti ó ti ìná lọ́lẹ́ mímọ́ bọ́ọ̀gá ojújú òjòjìgì àwọn àjọ yìí ẹ̀wọ̀n okòkì máa ń lọ ní ọlọ́ọ̀lẹ̀ ẹ̀wẹ́ sáàlù kẹ̀nẹ́à òun náà kàyà átánẹ̀tẹ́dẹ̀ tó yẹrù náà bíkà àkàyàkó kẹrẹ bó wá lọ́lọ́sì ọ̀là bíbí kẹ̀nẹ́à láìdá àmì ní kíkà máa kó dọ́kọ̀ làmásá yàn ló pa gbó bíẹ́ ńgbà káàkiri àníbi ọjọ́ sọ́ọ̀rẹ̀ ọjọ́ rọ́mọ́ kẹ́kùn máa kàún jẹ́ tọ̀yẹ́rọ́ náà bíkà ó ti ànà mú ànà tẹ̀gbó lọ́lọ́ la kì ní bọ́ ẹ̀kọ́ kọ́gọ́ ma kọ́gọ́ wa ní àná àkókò má kà ní. ọmọ yẹn lọ bẹ́ẹ̀ kọ́ ló bọ́ wájú kàmẹ́ ní ayọ̀ yìí náà kà ní kà bẹ́ẹ̀ kìtẹ́ tako bẹ́ẹ̀ kẹ́ bọ́ àwọn yàn tó ń àkàyàn tó lójò yẹ wá balẹ̀ mátẹ́kẹ́lú tọ́ níbi sọ́ọ̀dẹ̀ kọlọ̀kọ̀mọ̀tàwọ́dẹ̀ ọ̀yọ́rùn-ún bíkà àkàyàn akẹrẹ̀bú alọ́lẹ̀ ìyàtúwẹ́kẹ́tẹ́ wọ́n di mẹ́mẹ́ àkà báyìí gbókì yẹ́ lè bẹ́ mẹ́ẹ̀mẹ́kọ́ ọ̀nà ẹ̀gbọ́n nìyàn ìbí ma wee chaji a na-emi orí ìlòkìdánilẹ̀mí pàtàkì ọdọ́ọdọ́ mẹ́mú àyíkọ́ àmìlẹ́lẹ́kẹ́ ọdọ́mọ́gẹ̀ ní ó ti lọ́la mẹ́ ìyá na bá nẹ̀ na nẹ̀ gbógẹ́tẹ́ yẹn ọ̀dọ́ ẹ̀ paadi ni ẹ ìyá nẹ̀ pamẹ́ ọ̀làgídẹ́ yìí anẹ́lẹ̀ tó alẹ́ ìṣẹ́ni lórí gbogbo àkọ́kẹ́lẹ̀ wọn lẹ iná mwt suratul a'raf aya 131 suratul a'raf fir'auna kwami kafiru yiun ubikanibi musa wa kí ajú jẹ́rúmá ẹ̀hùn tọ́lọ́lọ́ maka ojú dọ́ níbi musa فإذا جاء ما على وقوم يعني فإذا جاءتهم حسنة كو فإذا جاءهم الحسنة قالوا لنا هذه وإن تصروا فما يلدوا فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون. Ọlọ́ọ̀lọ́gbọ̀n kàwọn níbi fọ́ọ̀lì mẹ́gbọ́ ìmí tòun jẹ́ni yóò dúdú ayẹ 131 sórẹ́tù araf pọ́gì aláwọ̀ akàwọn yíbra ọ́nà kwamọ̀ káfìrí ohun ẹ̀hùn makamọ́ níbi musa kí a dúnmọ́ ọ̀dọ́ wọ́n yóò àtúwò olùkọ́mọ̀ yẹ́ ni fẹ́ ìdẹ́ jẹ́ àtúwò mọ̀lá hasanatu ṣe ó kẹ̀yàn ẹ̀hùn ma ó mi lọ yànyànyànyàn ẹ̀hùn okòó yàn mọ́mọ́mọ́dá eche wa de ane pe mbo mi yo ka de yuto o yanga mdo ake yimu wa ngana ayo tede ama wa in tusibuhum sayi'atun masibata baka ajabuna ngaja ujo abakanga ukumu pabe abakomi muda yatayaru bi musa wa man ma'ahu mamochi kuma mukana nabi musa

ọjọ́ ma ń kó ma ẹ̀pà bí ọgọ́ ìmọ̀ mọ̀ mẹ́ ọjọ́ ma mi dẹ́ ẹ̀pà pa ìdí ẹni ẹ̀pà ma pa bí ọgọ́ ìmọ̀ mẹ́. musa kó yẹ lẹ amẹ́mí mẹ́sì bó dúró lòdì ká ni ó ti ti máa ń gbọ́ ọjọ́ àánú yàjẹ́ra gbogbo ọjọ́ ọmọ ẹrẹ ní ojú ọjọ́ ọjọ́ tẹ̀kalẹ̀ mẹ́n àádẹ́lì wọlé yẹn ẹni dúkì mọ́ra dúbà rẹ̀ ní júmi fọ́kọ́dí àzẹ̀ntúhù bilharbi wà kó yàtà gbàdé omi pẹ̀lẹ́lẹ́ kí ọlọ́run mú kó gùdẹ́ gbàdé omi kó rùn ẹ̀hùn kì ákẹrẹ̀ bú mẹ́ ó wọ́pù gbọ́ ọjọ́ ákẹrẹ̀ bú mẹ́ ó yí ìyàgbẹ́ kó bàmà rẹ̀ ní júmi samada ne gobe idogale ne da ne gobe de amada amika bibia ne gobe o sigi amuma amada wo won ya kanya ku bozo akare buma kan kala kanwa oyo le amika burugo jibrauna ma oyo ne bi musa aya 131 eh, umbile idomo omole keje umala le kadele a a ẹ̀wọ́n lè tó gbó múnẹ̀ ibi sọ́rọ̀ tó yà sí àmúnújẹ́ mẹ́ta kọ́ ọjọ́ pẹ́mọ́dò kùmàtí ní yí sẹ́rà búma ẹ́ ẹ̀wọ́n jẹun kùmàkà قولوا إنا تطيرنا بكم قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنقدمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم yéèkìlẹ̀ ìṣògbó àwọn oníṣẹ́ mẹ́ta kọlu ká wá ibi sórẹ́tò ìhàfin ayẹkẹ́gbẹ́ ìjọba ayẹkẹ́gbẹ́ rẹ̀ máa ló ma jíjẹ́ rábó máa ń ṣọlàgbẹ́gbọ́ yìí tẹ̀fíìrì sórẹ́tò ìhàfin kàkínní àwọn oníṣẹ́ ẹbọ yìí sọ the son of mary ngbó mẹ́ta kẹpẹ́ má tó yá ní antioch but ibn kasir yóò máa dá ọkùn ojú ọ̀la rẹ̀ mẹ́rání kó alkami mú fasirin òní lákàrẹ̀ ibn kasir yàtí máa lẹ́bi kí nema tari ihi gbìtìgbìtì inema history àmì event kì í hapun lọ́la máa níbi gbìtìgbìtì yẹ́ ni wọ́n gbó kàtí ẹ̀jà mú ní sí ẹgbẹ́ ìyá níbi ìsẹ̀rẹ̀ mọ́ torí history dùn náà kàfí ìnùgbókọjọ́ pamọ́ lọ àbọ̀dá níbi ìtàkùn níbi muhammadu ìgbé ìgìdẹ́ yìí kàáyán bọ́ọ̀lù àmà bájọ ìgìdẹ̀ ma àwọn ọmọ parọ́ ilẹ̀ sọ̀rọ̀ àhídẹ̀tà ìbẹ̀rún hàmìdùn inú náà dókọjọ́ lè pàmà tí dé kàmà rẹ̀ kú kété ìnárọ́mà ma ọmọ parọ́ bá ní tẹ́kàfàdé ma lù bí ẹni dúnwọ́ ti kama maji hifzi jamu ise da kunwa janga kujua kama mtu yani karamu bote ya mtafsiri ujili duka kwa kale mataka e kwa jarabo hewa antioch kozi antakia mbe hewa le magbola mani aboki wa duma sasa ma mọ́mọ́jọ́ dúdú ó kéte mẹ́lẹ̀ bá níbi yìí sá dábà ló kàmí tẹ̀fí rẹ̀ bọ̀rọ̀ ọdún má má ní mbóyà náà dúdọ́ ma mana dúdọ́ bí o aṣekíwọ̀ mọ́nà màá tẹun kábíyèsí mọ̀ ẹ̀jú dùbò yìí àbá ní tàbálẹ̀ yìí ọjọ́ sí ọgbà sí ọgbà ẹ̀rùn a máa yẹ òṣínìkà kẹ̀kẹ́lẹ́ mọ́ àdàbí abọ́jú àmàṣe màmúyọ̀ làdà abàmúnújẹ́ ọlú iná tẹ́tọ̀ yẹrù náà bí kò àwa ó ti àtẹ̀rẹ̀bọ́ alọ́lá mẹ́wàá ẹwà agbó bí ẹlọ́lá mẹ́wàá àmọ́ wájẹ ìbìlí ìbìlí mẹ́kùnmẹ́nẹ́à èyí jàrám èyíyàn èyíyàn nọ̀dẹ́nẹ̀ pàbí àwọn àyẹ̀wò iná tàtọ̀ yọrù náà bí kò àwọ̀ ó ti àpẹẹrẹ bó wa lọ́wọ́ mi lẹ ilẹ̀ tẹ̀ntẹ̀kù mẹ́mọ́ ọ̀nà wa jìmẹ́lẹ́ lẹ́nà jùmẹ́nẹ́kù wọ́wọ́ àyàrí kọlọ́mẹ́ wọ́n lẹ́yìn mẹ́fẹ́nẹ́kùn mi na àdábùn àlèyìn wọ́láyì àdábùn àlàmúlù yàáyà lọ́la wa kẹrẹ̀ fún mi àyàdù kẹrẹ̀ fún mi ò yá nìyí ọmọ àbóyí mátọ́nà ọmọdù yẹ ní àmà àwọn sẹ́ni kàlùmọ́

nga nda kwane dai bal antum qaumun musrifun aya 19 suratu yasin da àwọn ma tubo jani bi sali o kete ma ko kana la mi ge kete ma ko kana la mi ina chon kete ora bale e ko tinole ẹni ọgọ́rin mú sí kó wọn ẹni ọgọ́rin mú sí kó wọn ìkọ̀rọ̀ àti dúpẹ̀kì akọ́ alẹ́mú mi ni olóhùn jẹ́ tó dábálẹ̀ hadithi tẹ̀wá hadithi sọ̀yí kọ́ ara níbi ọ̀sánlọ́wọ́ aléhìwọ̀sánlá àníbi ẹni ilé ìsàmínà wọlá mẹ́ta sòṣírọ̀ ليس منا وليس من سخر له ولا من تطير له ومن أتى كاهنا أو عرافا وصدقه بما يقول فقد كذب بما أنزل على محمد ليس منا من تكهن ولا من تكهن له أغنى دم يوصل أغنى ما يقول أما أغنى ما كشمون أما أغنى كشم ما دي وما يمي قام

ngamu na o yang agbado ya le ado ala kacha ngamu ne ani biye na kacha le ide amo ya mi kwa no jona wala man tu qur'ana lahu ena ki dola tu ba ma kache ma ngo kacha ki wa mi oje jo to be de do je ma ba kan e ko e kacha e je be de e ani do ya ma ka bi ho be le ne ka de ta ko ka ma mo ìjọba ọ̀rọ̀ yẹ kalẹ́. ó akàṣẹ akàṣẹ gbógi ṣùpá ń rẹ̀bìrí ìmọ̀ nẹ́bí ṣe kò bá iya kàṣẹ jìdẹ́ iná anóde yìí tó kọ́yán òde rẹ̀ alùkàṣì tí wọ́n mú yán yìí Ọ nà mọ́ nà mú rọ̀ ní ojúgbọ́ wọn yìí tí ọmọ àwọn tí ó dẹ̀ fún dúnmọ́ ma yá kòkó ayé kòkó àbó mbéèkì akẹ́hùn dé wọn a máa fi yọ gidẹ́ yìí nà níbi ẹni lé nà máa ń tẹ̀kẹ́ hánà máa ń hánà lẹ́hùn ìdí àmọ́ ló àgbà nà nà bẹ́ẹ̀ nà ma ka ń bí àjẹmọ́là lẹ́gbàá mú bí tó kọ́lọ́ ẹnẹ lẹ́bí àmọ́ ọjà ní ọjọ́ ọ̀nà wọ́n wọ́n lámẹ̀ sàhárà ogun í rámọ̀nẹ̀ ìdí àmọ́ ọjà ogun ń ẹnẹ̀kì ìwúche gámọ̀nẹ̀ ìdí àmọ́jàmí ogun mọ́nà bọ̀tìyàn anẹ́dùn mú kábúkwé oko wúnyádù kíà adébí akẹ́nẹ̀kì ogun lẹ́tẹ́ ìdí àmọ́jàmí ogun kó náà yẹnyọ́lá ìjọ̀bẹ́ta lọ́la eléyòyò ẹnẹ̀kì ogun lẹ́tẹ́ ìdí àmọ́jàmí ogun òtútù ẹnẹ̀kì ogun lẹ́tẹ́ ìdí àmọ́jàmí ogun ogun ìdí

ẹnẹ túnkì òlẹ̀lẹ́lẹ̀ tó yà káàkiri ìdí àwọn yàmí ní káàkiri màáyó yàmú yìí yàmọ́ bí àwọn yàmí ní gẹ ẹnẹ kọ̀lá dẹ anábì muhammadu ẹnẹ kó onú rẹ̀ bọ̀ ẹ̀kẹ́ yìí ẹ̀kẹ́ ta lẹ́sàmì wọ́lá nà tó tọ̀ yẹ́rọ lẹ́hùn tọ̀tọ̀ yẹ́rọ ẹnẹ kì í yá di jẹ́ àgámọ́ni energy ago sikimoni ya kumia do kujana wore ta yabi kijomi go ero yi iyo mi me iya di ha mo jami man ko to yara energy ako simone bana ge ma ko simon energy abi ma ọ̀dẹ́dẹ́ bóyí ti tòtò yẹ́rọ wọ̀tòtò yẹ́rọ alẹ́wò rẹ̀ àníbi ẹnu bóyí ọ̀dẹ́dẹ́ máyí mádé àmọ́jà mi òkú àná ọjọ́ ọ̀nàmí òtí tẹ́lá wọn àwọn níbi tó kójí àdìsí gidẹ́ yẹ́ni wọ́mẹn àtẹ́kẹ́hìnán àrọ́fẹ́n wọ́sọ̀dẹ́kọ̀rú bí máa yẹkún fọkọ̀dẹ́kẹ́ lẹ́bà bí máa ń zilẹ̀ muhammadu ẹni tó lè túbọ̀ gánì kí ilé túbọ̀ máa yán ọ̀la máa gbọ́ múdùsù kọ́lọ́ ẹnẹ̀lẹ́ fọkọ́dí kazaba bí ma ń zìlà ẹnẹ̀lẹ́ múdù dèémí ẹ̀yìn ìdú dèémí máa ń zìlà alẹ́ muhammadin ẹ̀yìn ìgbàrọ̀gbọ́ ẹ̀nẹ̀lẹ́ muhammadin ẹnẹ̀lẹ́ mẹ́wọ́n lẹ́dù dèémí ẹ̀ màrọ̀gbọ́ ẹ̀nẹ̀lẹ́ alukur'an ẹ̀nẹ̀ dúlé túbọ̀ imi ìdú dèémí

e yóò jẹ́ ẹ̀nà ilẹ̀múdí káàkiri tó ó ń lùgbẹ̀ ẹ̀nà ìjùgbọ́ aganilẹ́ ẹ̀nà àtùgbùgbé wù mẹ́mọ̀hí mẹ́rùkọ́lá àtọ̀tọ̀ ìrọ̀lẹ́ ìyànà jama tàbí mi ìyànà òbìlẹ̀ dúdú yìí kí wá lọ omi àmì òdúdú yìí dọ̀gbáyìí òǹkọ̀ yànà omi ta òun lẹ́wọ̀n ajá pàdé nínú ọlọ́dẹ́ ó tó àtàkàmọ̀ o ya dàbí ní kó ya lẹ omi ọjọ́ múnà hàn ọ̀rọ̀ ọbẹ̀lẹ̀ ìdìkò ikọ̀ alọ́ ẹlẹ́bì ní ìmáàni náà ọ̀là ìdó ẹ̀wọ́ dàmápapọ̀ ọ̀nà làwọn ètè ẹran ọgọ́ ìtẹ̀tẹ̀ ètè dẹ́yọ ẹran ọgọ́ ìtẹ̀ yẹlẹ́múdé ètè mẹ́wọ̀ ètè lẹ́ẹ̀ ọmọdókítọ̀ tọ́yọ̀ ọmọ àwọn òmúnà wọn dọ́mọ̀ akọ̀tọ́yọ̀ ètè ayẹyẹ kí kí o àtọ̀tọ̀ yòrò dẹ̀ ó ní akọ́tọ̀ orí ọ̀rọ̀ kagbá yẹ́ ilé ètètètètètè àmì ìlẹ̀gbó àdúgbò mọ́dọ́kí pọ́dẹ̀ǹkẹ́rì kó pọ́dẹ̀ǹkẹ́rì ìdẹ́gbàdé kòntàgbòrá pé kaduna mọ́dúgbò lẹ́kí pọ́dẹ̀ǹkẹ́rì ní akọ́tọ̀ kì áwùrí ohun àlè okòtòbù akọ́tọ̀ kóòbù dé okòtòbù àkókò agbẹ́tẹ̀ òkóògùn ní ọmọ akéjì já ń lò agbọ́ ọ̀nà yé kàkó ń wù lẹ́yìn kì sì dráìvà yìí gbogbo mọ̀ anákòtò lẹ́ tó ìmúbìdà kọ́ mọ́ ọwọ́ gbogbo bí ayọ̀ òbí ẹ̀wù àdàkó ó mẹ́mẹ́jú mi kọ́kọ́ àtò ìwọ̀n má bá yọ ní omi ní ọjà má a lé ọ̀rọ̀ ká ẹ̀ ní omi maana ko to tu ubia ubia de <laughs> da kugola gogo التطير بأكتو ده تطير بماذا بالأكتو ẹnìkó atika kì tẹ́lá ọjẹ́ imú hàlá lọ́rọ̀ ọ́nà ẹ̀ tẹ́lá ọjẹ́ wẹ̀ mọ́yọ̀kọ́ ní wọ́n jọ́ dáwẹ́ dẹ̀ kẹ́ẹ̀dẹ̀ màbúkẹ́ tẹ́nà akáhùn ẹgbú akáhùn nọ̀mọ́ aka pàkókì lè ka wọn àbútẹ́ tákẹ́dọ̀bẹ̀ akẹ́dẹ́ akáhùn akẹ́yẹra ìgbàlò ògùsí ẹ̀kọ́ kì máa nà dí ní ní èlé èlé èlé èlé èlé èlé èsì ẹ̀dẹ̀ ya ẹ̀dẹ̀ èsì ẹ̀dẹ̀ àmẹ́yà mẹ́nà mẹ́nà mẹ́nà mẹ́nà má jẹ́ ń wò lọ yẹ́ lẹ́kìtì yá nẹ̀ta kó máa atika. هم مكافر بيان ما هم تتطير بي بوازي يا ما نجي وجوات تطيروا بموسى تطيروا بصاحب ياسين تطيروا بصالح نبي الله عليه الصلاة والسلام طيب mbi oja nabi a wade umma kana kuma albakabe ma kauma inna qalu tatayyarna bika e e wa biman ma'aka awa qalaika ka ju koleje ana gobie ewo bi kama na pabie yori yemo ti akarabo alole kan sola kanabi salih ma. قال طائركم قالوا قالوا طيرنا بك ومن معك قال طائركم عند الله بل أنتم قوم تؤتمون أم يعني قالوا أم يعني ìṣẹ́hùn kọlu ìṣẹ́hùn mẹ́ẹ̀dùkú alùmẹ́ àná agbóbíẹ́ a máa pa á mẹ́ wà mẹ́rin yóò

ojú ọjọ́ wọn àìyé jẹ́ àlùlẹ̀ púpọ̀ bọ́ọ̀lù wa jọ mọ́ láàbíà mọ̀nà dàbí ló láàbíà yìí wọ́n yọ ọ̀gẹ̀ jẹ́ àlùlẹ̀ ogun lẹ́ ẹnẹ kì ní ọmọ ọ̀la mẹ́ta ọ̀dùkùlù kálí kì má na wẹ́rẹ́ oyí ẹ̀ má ní wọ́pọ̀ wáyé òun ọgbọ́n mọ́ ẹ̀ mọ́ na lọ́ọ̀la máa wá yí kàwọn ti òun àgbọ́ máa ká kpala máa wá yóò múnà tí ó gbá gidi gidi àwọn àkàyẹ tọ́jọ́ náà ẹnẹ́ jùlọ bèèrè yí wa òun gbogbo wá yìí ojú ọjọ́ wá yìí gẹ̀ẹ́lù lẹ́gbọ́ lẹ́yìn sọ́nù wá yọ ọ̀gẹ̀dá anábùlùkọ̀ kọ̀ gani sẹ́ni ní ẹ̀tọ́ ọmọ ọgbẹ́ wà ní kẹfìrí ìjẹun anábùlùkọ̀ gani ọjọ́lẹ̀ ẹnu àsìkò kó abá kọjú àdópadà wọn inú àlàdé akọkọ wá jẹun kìdú kẹfì àkàdé tọ́gbọ́n àtàwọn àfi iye ètò ìbàṣẹ má wọn dúró ètò lẹ́yìn wẹ́gẹ̀ náà bò ìjà pàpà mẹ́jẹ́ ètò bá ṣe tẹ́bílà bí abọ́jọ́ wọ́n àjìdá náà bò á ní kọyìn ohun wọn gbogbo wá jà bí àdá kòkè àdẹ́yìn ìyá àti àti tó bá mọ́ ìyàwó dàbí jẹ́ kánáta ká yá kọ́ yá lòlẹ́ bọ́ má lè yín. jẹun àgbẹ̀ kọ́kọ̀ mẹ́wọ̀n ọ̀gbẹ́ ọ̀mọ̀sálàjì gbàkó mẹ́dú yí amẹ́mọ́pẹ́ amẹ́mọ́pẹ́ àgbọ́kọ̀ mẹ́dú ọ̀wọ̀n amẹ́lùlẹ́wú yí gẹ̀ẹ́dọ́dẹ̀wò òmẹ́dú yí òmẹ́dú yí òmẹ́ adọ́ọ̀ kàmẹ́gbọ́ ojú ọjọ́ òwe dọ́ ìmọ́mdì ọjọ́ yẹn òwe dọ́ kí a kàmẹ́ mi kọ́ sọmọ́ bí i máa bí i ọ̀hún ka ọ kó mẹ́rù dúnyí àmẹ́ gbọ́kọ̀ wọn adọ́wọ̀ àmẹ́ mọ́ ọ wọn adọ́wọ̀ náà bẹ́rù lè wọ́n lò ọwọ́ ìkẹ̀nẹ́ adọ́ yìí ọwọ́ yóò lọ́lẹ̀ wọn dọ́mọ igẹ̀ làdá yóò yọ́ wọn dọ́ igẹ̀ ó yá ewu akàwọn ọ̀nà kẹ́rẹ̀dọ́ ewu ya adọka dị

ọ̀rọ̀ yọ́mọ̀ rẹ̀ yẹ̀ tọ́wọ́ ọjọ́ rẹ̀ yẹ̀ àwọn dàbí ojú àlàbójà nínú fàárẹ̀ tó ìrókùnrin ìrìndàlọ́ èyí tí mẹ́dúgbọ́ ọjọ́ ọjọ́ mẹ́wọ́ ọ̀họ́rọ̀ àyàdọ̀rọ̀ àti lákẹrẹ̀búmẹ́ sáàdúkẹrẹ̀búmẹ́ tó ń kàmẹ́ máa mẹ́mà kéèké mẹ́túgbọ́ ọjọ́ ìdẹ́ àmẹ́tàdúrọ̀ ọjọ́ tákọjọ́ adẹ́wù mẹ́ ní ibà mẹ́gbàlẹ̀ bí bẹ́ẹ̀ bà mọ́ kọ́nà ọ̀lẹ́mẹ̀ àmẹ́bá nǹkan mú tó tẹnu wọn àmẹ́sùgbó kọwọ́ àkànyàdọ́lá mẹ́rẹ̀ nǹkan mú tó tẹnu wọn mbókè fìtínà kẹrẹ̀ fún mẹ́mẹ́tì àkànyàdẹ́ bá mẹ́ ọwọ́ ìbìlì ìtẹ̀dọ́lá mẹ́ ọwọ́ ìbìlì ìtẹ̀mú evidence conversation muhawara kidagba de mi kawiri ma ile na gode to ẹnfì alùlọ yà ní máa lé onúgbò wọn ọjọ́ wọn yà kàwọn ọpẹ́ mi tọ́gbà dẹ̀. وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون. أو ما قالوا تقاسموا بالله لنؤمنن إلى مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون الله أكبر طيب وبوجع نبي صالح كريم àmì káàkiri ولي lẹ́yìn èónú pé àmọ́ ọ̀nà yìí tóun fèrè wòye màwọn náà yín mọ́tò àgbákọ́ àná mi youth mi court secret society iye bíẹ́ bíẹ́ nẹ́kì màwọn dì èwò lẹ́ unlike àmì court yẹn nẹ́gàlà àmì court yẹn lẹ́ bíẹ́ nẹ́kì ya bíẹ́ kìdó ani kote kidoja newa ni mao kwa akachatuwaji mamatani makaro ba matuwaji mamatani makuja ba matuwaji mamatani madola matuwaji datogba mama sede ya mama babijokalere sede ya mama abiojo ebiojo kimda ogun duwo mati oyo ya won mi koto ama moto wa mati koto yìí ọyọ́ kí mú má gbàgbé òun jẹ́ kọ́ọ̀tù yìí máa mẹ́nu gbé kàyà ẹ̀yà kòkò ló yí mà gàmí kọ́ọ̀tù yìí ànùmọ́kò wọ̀kẹ́ẹ̀nà fìlìmẹ̀dì iná tí ti àtúrọ̀ àfin èèwò má mẹ́dẹ̀yẹ́nà ìdéèni àmọ́tọ̀ àmọ́jà mama nye ami ma nolo gbogbo anebi ma anyi adé rẹ̀kẹ́rẹ́ yìí anebi ọjọ ma kọwa ń kama anyi tọgbọ tọ́gbẹ́ lẹ kóòtù ọ̀gbẹ́ lẹ dání náà ní ma hàn náà ami kóòtù yìí ma ma kọ́wọ́ ma tó ha. zi mi ama ma tó dẹ́hun bẹ́tẹ̀bẹ́tẹ́ ìbomi gbé gẹ́ẹ̀lú nkàkúnà nọmọ ayé jẹjẹ ẹ̀yìn bẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ yìí ẹ̀hún dẹ̀ kwani kwani kwani kwani tó gbogbo náà àbò kóòtù lẹ́yìn kùmàdé secret society bíbí lẹ́yìn ó nà mẹ́rin lámàjẹ́ يقسمون في العرض يفسدون في العرض أنا قانا قانا بما تي أنا بلاك رماد ما مدينة يتوكم نقا أقا جراء راتي هاكو سانيا يلو ما تدبو ما ممدو أقال ترانا كا كا كا كا كا بودو نكبو ما بان ما أقا قوينا ما باي sede me mama kole duma me mo yana na lege on sami kotu bi o yana bi twale amai yufsiduna fil ard upanu amai ta tiyane wala yuflihun ma ne o tiyane nguma le gogo ge nguma ya do hode قالوا ما دبلك والمني تقسموا بالله إما تبيع إما ما تجبوا إما ما ẹbọ kọjọ́ àmàjẹ́bọ̀ fún wọn mi kọ́ọ̀tù gígbé lónìí kìdẹ̀ àmà mọ́jọ́ màá mọ́ màá dẹ́nẹ́ kí a tún máa wá jẹ rẹ̀ atọ́jú súnà tẹ́nà ẹ̀yẹ máa lè bọ́ máa lè bọ́jọ́ pa níbi wọ́n bí díẹ̀ ẹ̀nẹ̀mẹ̀ lè bọ́ ọjọ́ pa níbi ẹ̀nẹ̀mẹ̀ má tẹ́nà ní tìlẹ̀ papó atọ́jú súnà atọ́jú súnà tẹ́nà ẹ̀yẹ máa lè bọ́ ọjọ́ pa níbi anábì sọ́ọ́lù tẹ́nà ẹ̀yẹ máa lè bọ́ tí a ká máa tẹ̀bí ọ̀rẹ́ màmá dùn mọ́ àwọn anádùn

kama ya gẹ́ẹ̀tẹ̀ ẹlẹ́ tóun tùbóhùn káyà pa akómá rí ọgbà gbó ama máa kó rí ọgbà yìí anábì sọ́ọ̀lẹ̀ màmí kọ́ọ̀tù ó yà máa kọ̀ọ̀lá yìí rẹ̀ amúmakó rí ọgbà múmakó pa ma fúnmà lẹ́nẹ̀kó lẹ́nà lèwọlé yìí má tó wọ ìnínì dáàmà àìsàmàṣẹ́ ní ògbítẹ̀rẹ̀ yìí ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ ma mgbe mbonye anyị na-enetuwa anya kalụwa nwụma ma shahidina malika alihi mbogi kubule amon aman arahun bo jama'a jama'a ya ne ne máa ká àkàṣàmí kọ́ọ̀fù àyà pẹ́nẹ́ gbogbo ìyàwó dẹ́ mọ̀gbọ́n ya nínú tó a ààrẹ wọn iná ẹlẹ́sọ̀ ọ̀dìgú ọ̀rẹ́ gidẹ́ kàrẹ́ jẹ́ sí àmì tí kàkà wa ánùmọ̀ gbókè ma ma dẹ́ ọjọ́ kó máa wọ́ mọ́lẹ̀ máa ń ké kó yòwó owó ya ń gbé gbó màjọ mọ́lá ń lò ọjọ́ jẹ́ wọn òkúta lè wọ́n mẹ́kẹ̀rọ ومكروا مكرا هم لا يشعرون ومكروا مكرا ما يفلان ما ما وكيته وتمام plani oya níbi sọ́ọ̀lẹ̀ tọ́kì plani èkì dẹ́ ìwà ìníkùmà títà nìkan yẹ́lẹ̀ ń gbé kùmà títà anyakurumia níbi sọ́ọ̀lẹ̀ àmà pìtí ṣàlẹ́jì ń kẹ́ yẹ́wọ̀n kúta ikẹ́ ìwú mọ́lọ́mọ́lọ́mọ́lọ́ ìwú mọ́lọ́mọ́lọ́mọ́lá kí mú kọ́dá kò káyàkurumi kẹ́kọ́ ìrìn lẹ́dùn èbí lẹ́yìn bí anyakurumi lẹ́ẹ̀kọ́dùwì ó mìgbẹ́ngọ́ o kọ́ yà á ti kì àmẹ́ngọ́ mi dẹ́ẹ̀mà mẹ́kùtí àkányàkùrọ̀ mi kẹ́ẹ̀nà dínúnù mọ́mọ́ ọjọ́ dó lálọ́nà ìjẹni dó ọyé gẹ̀ àdóhun mẹ́lẹ̀ ọyé lẹ́yàyàmùmí ẹni tó mẹ́kíyàmùmí aláìbẹ̀rù mẹ́jú ọyé mẹ́yàkùrọ̀ mi kíyàmùmí dẹ́bàlì kí wáyé olùká sí kùránì náà àti àdíjì ó nọ́bùlẹ̀ tọ́rọ̀ àdọ̀tẹ́ àtọ̀tẹ́húnmọ́là wọn obìnrin amúmọ̀ òwú má wọ́n kún ma wọ́n tẹ́ ọ̀tẹ́ dánà má tẹ́nà ọ̀tẹ́ àpáàdọ̀tẹ́ wọn ẹ̀hùn lẹ àyàkúrú mi sáyé wí ìyá náà wọn ni bí wọ́n ọ̀tẹ́ nẹ̀bẹ̀ẹ́ mẹ́hùn omi bí ìpẹ́lẹ̀ ọ̀pá àyàkúrú mi kì máa yá náà تاني تاني فقال له رسول الله ناقة الله فقال له رسول الله ناقة الله وسقياها ناقة الله ناقة الله وسقياها فكذبوا فكذبوا فعقروها فدمدم عليهم سواها ولا يخاف عقباها لو فتنة سنة سيدنا صالح عليه السلام يجتكم يعني هذه ناقة الله وسقياها أن يكون يوجدي mítì ní kàájẹ́ kàkó yí àmọ́ ọjọ́ kí a يوم mọ́mí kàdó tẹ́yìn àmọ́ ọjọ́ omi ẹmọ ọmọ àtẹmúgbòkè ẹmọmínú ọ̀là ìdúkì káìmẹ́ jìbẹ́nu mẹ̀má gbọ́ ní mẹ̀mọ́ ìmọ̀ bàkàkà fọyẹ àkójọkùn azẹ́bùn kọrí ذلك وعد غير مكذوب عذاب أن يقرب ما نننا نوت ما دتك يوم فكذبوه فما لهم ديمي fa akọrùhà máa ń rọ yàrá kó mímú ló pa ìyẹn ohun ìyàpá ó máa yọ ní tẹmẹtẹrù فقد فقال تمتعوا في ذلكم ثلاثة أيام ذلك وعد غير مكروه أنا نبي صالح كوما من دادي دوك مجي أيوم متى ومشيت alkóòrè ilẹ̀ ilẹ̀ ìdàlànà ọ̀rẹ́lẹ̀ ti àkàwọn máa ń ń àmàkọ́ àná mẹ́tọ̀ ilé ìdọ́jọ́ mẹ́ta ń wa bàkádò orí ọgbàtàbí kò ṣẹ́bí wa kẹ́mọ̀kọ́ làbó ẹni títí ìgbálú ìbó lẹ́sí èyí ti máa ń dẹ̀mọ́ mi ailegme ya kanya dogwangengi yenyoki olale dugia kauma itumeju meni oti ama malole nkole na akedo gbogbo ato titala ma n rọyìn ara fún mi ń dúpa àyàkúrú ní màdá pọmọ ọmọ ń rà yàkúrú mi mà payà lè tó yàlẹ. nà níbi tí wọ́n òwe yọ ọjọ́ mẹ́ta ẹgbẹ̀gbẹ̀rún mẹ́yìn adéjúdó òwe ọjọ́ mẹ́ta lé ijú màtíní rídà kọlù ijú màtíní rídà ee rídà lẹ àdàbí abọ́jọ́ kìí dàbí abọ́jọ́ iná ti lẹ́dọ̀kọ́ àfúkìtẹ́ yìí lójú ojú ẹ̀gbìtì mà umeni bàkà níbi o ńà máa yẹ mẹ́lẹ̀ ọ̀gbà yìí o ńà bẹ́ ìṣẹ́ kí o àmì mbee bie bie n'eyi mbee e lɛ na ma mɛ la do ri ɔgba abo ŋun ya le ka o rɛ wa o ya ni lɛ kuma ala o yɛ ni wa ma kɛrɛ o ma kɔrɔ ma plan plan bibi wa ma kɛrɛ na ma kɔrɔ aya plan ka di bibi ma lɛ ka kama wɔ kuma kɔ kuma ma bɔ kim dɔ ma kuma do ɛ kuma lɛ a ka ma wɔ kim e, ma ma. back to center. Ona ka plan ka jẹun kí dàyín mọ́ ọ́ kómi ń gíjà máa fìtí àwọn kí ń di back to center wọ́n máa wóhùn láàyè ṣòrún àmà àmà alkàpébé ojú dàmà ń aláwọ̀ yẹn ní fọ́n gbòòrò. فانظر كيف كان عاقبة مسعيهم أما عما دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون فانظر وكيف ولا يجب تنكون kéèfà káàní àákébẹ́tù màkìrìhìm òtítàlá fúlàní bíbí ma fúlàní yúdà níbi ọjọ́ gàlùkọjọ́ ayánlẹ̀kọ́mà àmọ́tọ̀bó kóbíà agbójí màkìyàndà àyàfúrúmi kọ́dá ọjọ́ làgbójí àmọ́ kọ́ọ̀tù lẹ̀ mọ́dúdùn kí kò dẹ́rù bùnú sáàlìfì alkùdùn wa yàn tákàdá ìzọ̀rọ̀ ìlíyà rẹ̀ sáàlìfì aléyìn lànà tó lọ òtí lídà máyí òun lẹ́ àkámọ́yá mú bó ikó rí ọgbà òdúnwọ́jọ́ ẹ̀wọ́ mọ́lá kàmà mọ́lá yí ngbòkùnmà fúlàní yọ kúmà igbó mọ́ àtẹ́bàmọ́ tẹ́mọ́ tẹ́mọ́ ikú yìí ọjọ́ jẹ́ mọ́kùtà mú yí kó kó ojú wo ìyá ọkọ̀ fún màá no mako gucherinyo kapadia kwa kuchakado ama plani plani leo yana igwa baba yo okwa kuma melale erere udungojo kamone jandeti ya e kerekiso ali ukubo emwele mda mapele i e, am instead sali o enle kereba mo instead of divine vata oye ma ojojo ngwa bayo onye ma ole nyiwa gwa abalị igwa abalị ma nka mi mu fasirun ọwọ ka kadomo tọ onugo be ha ụha mele zalụ ema ma ọma ma ko pa ooo zalụ ema ma ko pa ooo ma ọ kwando ojú olùbìsí tani bìsọ alẹ o ngọjọ kàwọn ni bìsọ alẹ o kí mi wò fúta ni ee de wò tani ma mi wò do tani. ìbá máa má yé o wọn láwọ́ ni anna da marna home awa homa destroy wa kawoma home ajma'in ta ma tabo mo gaba di aina na duki hun ọ̀pọ̀pọ̀ ma na ọma kpaluko ina na duki ya ọma piti hun bọ kakari gaali made yóò dudu gbogbo ti kala wọn gbogbo ma ya tabo ma homa kama ya ko jaba ni misuwalo takata ọjọ́ duda rida numoji ngalau malaika jibrilu ngodojo lotu biewo minuka balagada bu mama kwa koma fa asbatu fi diyarihim jathimin ama dayin ko jo abai godo godo godo godo godo amuima فإن بيوتهم خاوية ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون الله أكبر فتلك بيوتهم خاوية أمويما فكو إكو لاتي خاوية إكو لاتي تدو بما ظلموا toda la chikuma dowoho o chikuma kokuna na bifali wi ana dowoho chile ama ana ngomi umo ama inna fi dhalika laayatan awlaykum ba'duma tadumu liqawmi ya'lamun nu bogdoma ko chemma doma numa bogdoma na nereju mama wa anjayna alladhina amanu àwòbéèdì nùkẹ́dọ̀ lọ́jọ́ màlẹ́bá níbi ìfọ́ọ̀lẹ̀ àwòbéèlẹ́wò wọ̀tánù yẹ́tẹ̀kọ́ àmàtẹ̀dẹ́m màtẹ̀rá ìlọ́jọ́ àmà òbàkànyàkàjẹ́ òrògbọ́ọ̀lẹ̀ ajẹ́mí ìdúdú ọ̀làṣùmọ́ ọ̀là níbi ìfọ́ọ̀lẹ̀ ìṣẹ́rùmọ́ àbẹ̀kí ìṣẹ́rùmọ́ ojú ìṣẹ́rùmọ́ ojú àmì bẹ̀yà ní kí bọ̀kọ́ ọjọ́ kejì ọ̀tọ́mọ́ gbogbo ìmí ìhàdé ilẹ̀ kàdé akọ́lọ́kọ̀ọ́lẹ̀ àríkà فاستغفروه انه هو الغفور الرحيم والسلام عليكم ورحمه الله وبركاته Então, vamos...